ẹ̀yin ọlé èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ hmm, èyí tó lágbára o àǹtí wa Rónkẹ́ ni o ìyá wa nínú pálásì kábíyèsí wọ́n nígbà tí wọ́n rí i pé kábíyèsí ò já owó nínú ọ̀rọ̀ ẹ pé àwọn fẹ́ divorce wọn wọ́n ní Sisi wa ní òun lóyún o òun expect ọmọ fún kábíyèsí o ẹ rí i pé èyí at the age of what <laughs> olúwa ṣàánú wa o ṣàánú wa lọ́wọ́ Sisi Ronke o ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí mashola gist tv ṣàlàfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ní mashola mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní nàìjíríà ẹ̀yin èèyàn ilé yorùbá la máa ń sọ lórí channel yìí nítorí àfẹ́gbàgbé àṣà wa à ń sọ fún àǹfààní àwọn ìyá wa àti bàbá wa tí wọn gbọ́ gẹ̀ẹ́sì ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ilé ẹ notification bell yín kẹ́ ẹ dẹ̀ subscribe so that tá a bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ó ṣeni láàánú wípé olórí Rónkẹ́ jáde wọ́n ní àwọn lóyún fún kábíyèsí o wọ́n láwọn gbé oyún sínú fún kábíyèsí wọ́n ní gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n náà wà shocked ni wọ́n ní ṣe ni gbogbo wọn lanu sílẹ̀ wípé àà àà àǹtí wa olórí Rónkẹ́ lẹ́nu ọjọ́ wo síjọ́ wo àà ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ máa gbọ́ ẹ̀yin èèyàn lé wọ́n ní gbogbo èèyàn níbo ni èyí tó ti jáde ní ìsìn olórí Rónkẹ́ ṣùgbọ́n kò surprise wa torí a ti mọ̀ pé ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ yìí nǹkan tó dá lé lórí náà ni pé nítorí Queen Naomi fẹ́ padà wá sínú palace kò sí nǹkan míì nítorí Queen Naomi fẹ́ padà wá sínú palace náà ní gbogbo wàhálà yìí ìdààmú yìí ẹjọ́ yìí dálé lórí ẹ̀yin èèyàn ilé abẹ́rẹ́ epo lágbára nǹkan tá a máa rí nínú palace kábíyèsí lé ẹnu oṣù méjì yìí tí Queen Naomi fẹ́ wọlé ó máa lágbára gan o ẹ jẹ́ ká fìkàlẹ̀ sí ká máa gbọ́ ẹ ṣáà rántí pé ọ̀rọ̀ protective charm ó ní nǹkan tí ó ń da wàhálà sílẹ̀ láàrin kábíyèsí àti olórí Rónkẹ́ nítorí pé olórí Rónkẹ́ ọwọ́ wọn náà ti bá protective charm allegedly bá ṣe gbọ́ ìlẹ̀kẹ̀ ìṣọ́ra tí kábíyèsí ń fi sọ́rùn wọn ní méje ni wọ́n ní ṣe lólórí Rónkẹ́ yọ ẹyọ kan níbẹ̀ wọ́n lẹ́yọ kan tọ́dẹ̀ yọ wọ́n ní kò ní jẹ́ kí mẹ́fẹ̀ẹ̀fà ṣiṣẹ́ mọ́ in fact gan wọ́n ní bó ṣe mú yẹn wọ́n ní tán bá ti faṣọ dúdú wé wọ́n ní ẹni tó ní kò lè rí wọ́n nítorí ká níwọ̀n faṣọ dúdú wé ni kò bá padà lọ sọ́dọ̀ kábíyèsí Ẹ̀yin èèyàn ilé, nǹkan ń bẹ nínú palace kábíyèsí. Ṣadédé ni olórí Ronkẹ́ ló gbé e yọ ò, ló gbé ọ̀rọ̀ kàǹbàtàkàǹbàtà sílẹ̀ o. Ó lóun lóyún fún kábíyèsí. Ẹ rí pé nǹkan ń ṣẹlẹ̀ nínú kábíyèsí bàbá wa Ọ̀nìrìnṣà Adéyẹyè Ògúnwùsì. Kábíyèsí, mo wólẹ̀ fún orí adé o. Ó lágbára. Ọjọ́ wo sọ́jọ́ wo lóyún tún dé? Ọjọ́ wo sọ́jọ́ wo lọ̀rọ̀ oyún tún dé? ẹ mà gbà wá ṣé ẹ mọ̀ pé olórí Rónkẹ́ fún rẹ̀ ó lè máa ròyìn pé ah tóun bá tiẹ̀ ti wá sẹ́pò lóyún bóyá kábíyèsí á calm down fóun wọn nílé ṣe wàá mọ̀ nílé fa wàhálà mọ̀ hmm. ẹ dẹ̀ mọ̀ pé ẹni tó bá ń dákẹ́ tó bá bínú tó bá bínú ah ìbínú wọn ò kí ń dá o ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní sùúrù fún wọn látijọ́ ì tí wọn sọ̀rọ̀ tí wọn sọ̀rọ̀ tó ń wò wọ́n ẹ ẹ ké irú ẹni tó ní sùúrù báyẹn tán bá bínú lẹ́ẹ̀kan hmm, nǹkan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn kò yé wa o nọmba one kábíyèsí làwọn ò ṣe IVF everyday ni kábíyèsí ń pariwo àwọn ṣe IVF so bí oyún yẹn ṣe wá ṣẹlẹ̀ ó ní òye àwa yìí kò yé wa rárá àmọ́ bóyá olórí Rónkẹ́ ń parọ́ ni o àmọ́ bóyá wọn ò parọ́ ni o ẹ ṣàmọ̀ pé máṣá ló olórí Ronke àti kábíyèsí gbé nínú palace bí ọ̀rọ̀ oyún ṣe wá jẹ́ bá a ṣe gbọ́ ọ allegedly o ó ń yà wá lẹ́nu lóòótọ́ obìnrin sixteen lóyún torí bá a ṣe mọ̀ wọ́n níbi fifty five ní olórí Ronke báwo wá ni ó ṣe ṣẹlẹ̀ torí láti bíi thirty days báyìí kábíyèsí ò sùn mọ́ wọn wọ́n ní kọ́ má wọ́n fún wọn ní sanction ní pé àwọn ò fẹ́ rí kankan nínú wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ashley Mariam àtolórí Rónkẹ́ ìgbà wo wá lórí Rónkẹ́ lóyún kó simple ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò fa wàhálà kò fa ẹjọ́ kò fa bìlísì kan lọ gbé dókítà wá kan wá ṣe pregnancy test fún olórí Rónkẹ́ ṣebí kábíyèsí ní family doctor ìkíni kí ló wà ní eh, um, pregnancy test wọ́n ń tà wọ́n bá ti tọ̀ sórí ẹ̀ báyìí ó máa ṣó ni tó bá ti ṣó pink ó mìíràn pé ehm, ṣé tó bá ṣó pink ló mìíràn pé ó positive ó bá tán kò sí wàhálà ìṣóyún wa ló wà lèèyàn fi ń parọ́ nìsín èèyàn lè fóyún parọ́ so ẹ̀yin èèyàn lé a lè sọ bóyá olórí Rónkẹ́ lóyún àbí kò lóyún o èmi ò ń bú ẹni tó bá lóyún o ṣùgbọ́n ẹ jẹ́ kán ṣe pregnancy test ló bá tán ìgbà mélòó lèèyàn ṣe fi ń ṣe pregnancy test dókítà mẹ́ta ti tó kán ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kò sí wàhálà tó bá láwọn lóyún ká wò bóyá lóòótọ́ wọn lóyún ló bá tán iye èèyàn lé gist tá a gbọ́ ní ìta ní ká wá sọ fún yín wọ́n ní lójú gbogbo àwọn elder ní olórí Ronke tí lòún gbé oyún kábíyèsí síkùn si so àwa mọ nǹkan tí kábíyèsí fẹ́ ṣe bọ́ báwa ṣe ń torchlight o kí kábíyèsí lọ kó dókítà mẹ́ta kan ṣe pregnancy test fún olórí Rónkẹ́ kò bá sí wàhálà kò bá séwu oníkálukú á dẹ̀ máa bá eré àníyàn wọn lọ ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi ń lé mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ah ó pọ̀ mo dey appreciate every one of you Ọlọ́run ọba aláàánú á wà pẹ̀lú ilé yín o. Ilé yín àti ọ̀nà yín kò ní dojúrú o. Ni agbára Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.